ìrọ̀lẹ́ o nǹkan ayọ̀ nǹkan ìdùnnú nǹkan ire ó tún ti zẹ̀ ẹ ti mọ̀ pé níbi tí ẹ bá ti rí táwọn olóríire ti yọ̀ ibẹ̀ lẹ ti máa ma rí amóhùnmáwòrán Orísun ibẹ̀ lẹ ti máa ma rí Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ kí gan ló wá ṣẹlẹ̀ lẹ́nìí ta ni rẹ́súkọ̀ tá a wá bá ọ ṣe àjọyọ̀ ìrẹ́súkọ̀ DK ìyẹn Doyin Kukoyi ẹ fún gbogbo ayé tẹ bá wọn gbajúmọ̀ òṣèré dáadáa ẹ ti mọ̀ wípé kò ṣẹ̀yìn Doyin Kukoyi àwa bá Doyin Kukoyi àwa bá wọn ṣe ayẹyẹ ìṣílẹ̀ tuntun wọn lẹ́nu. ọgbà tẹ́mi gan débẹ̀ mo wò pé God win <laughs> olúwa ìgbà wo mo dẹ̀ wọ́n pé lágbára ọlọ́run tó ṣe ti DK a ṣe tàyíkẹ́ náà tá a bá sọ̀rọ̀ àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ lè fọwọ́rọ̀ jọ ikú kọ́ yìí sẹ́yìn torí ẹ̀ tẹ́ bá débi báyìí lẹ́ni àwọn èèyàn ńláńlá àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ náà lè máa bá ń bí lẹ́ni àwọn àgbà olórin àwọn àgbà ìlú mọ̀ọ́ká lọ́lọ́kọ̀ òjọ̀kan <laughs> gbogbo ẹ̀yin tèmi nílé ẹ jókòó ẹ fẹ̀yìntì kẹ́jẹ́ káwọ́ bí ètò ìṣílé DK Doyin Kukoyi bó ṣe lọ Àyìnkẹ́ Kújọrẹ́ lórúkọ tèmi lórí Orísun ẹ má yí kúrò original number one ẹ má bá mi ká lọ.

kúkọ yìí wọ́n jẹ́ èèyàn tó máa ń kó ọmọdé mọ́ra torí ìgbà tí mo kọ́kọ́ mọ̀ wọ́n tí mo délé wọn báyìí mo ní ẹ gbà mí o ọmọ mélòó láǹtí ìbí ṣé àwọn lọ́bí gbogbo àwọn ọmọdé yẹn tẹ́lẹ̀ bá dé máma tẹ́lẹ̀ bá dé máma mo ní ọmọ mélòó lẹ́bí mo ṣẹ̀wá mọ̀ pé wọn bí ju mẹ́ta lọ ṣùgbọ́n èrò pọ̀ pẹ̀lú wọn wọn kì í kanra kò jẹ́ ẹ̀dá tó máa ń kanra mo dẹ̀ máa ń ṣàdúrà fún wọn lójoojúmọ́ pé inú re wọn ó máa máa gbé wọn lékè ní gbogbo ògbà. lára nǹkan tí ọlọ́run yọ̀ǹda pẹ̀lú àánú ní ilé kíkọ́ agbára ò agbára ò ralẹ̀ yín dúpẹ́ nítorí pé ẹ rí àánú gbà lọ́wọ́ ọlọ́run láti di onílé lónìí. ah lónìí níbí báyìí à ń ṣe ayẹyẹ àti àjọyọ̀ ìṣílé tuntun ti àǹtí wa olóríire èèyàn wa màmá dáadáa kúkọ yìí joyin the most pretty women in the world let me put it that way. kí làṣẹ mi lẹ́nu kí ló gbé yín wá. àǹtí mi ló ń ṣe ló ń ṣe lé. kí lẹ nífẹ̀ẹ́ sí jùlọ kí ló jẹ́ àwọn nǹkan òwúrí tẹ máa ń rí lára àǹtí yín tó ń ṣílẹ̀ jọyìn kúkọ́ yìí. Um, she's a, she's very very nice. Oh, Yoruba. Oh, oh, oh, nice girl, as in, um, àti tó dáa ni wọ́n àìjọ ń gbé ní ilé kan náà ní Maryland so basically. Um, àtàwọn akékeré wọ́n tọ́jú wa so everything gbogbo nǹkan nípa wọn is good. Doyin Kúkọ̀yí ọmọ alálùbáríkà ni ó yẹ kọ́rọ̀ ẹ̀ rí bẹ́ẹ̀ torí ọmọ tó bá wà tó bá gba Ọlọ́run gbọ́ tí ò ní gbéraga ah, mo dẹ̀ ń gbà ládùúrà ìpè eléyìí tó ṣe yìí lágbára Ọlọ́run wọn ní gbókù ẹ̀ kúrò ń bẹ̀ wọn ní gbókù ẹ̀ wọlé kékeré ló máa jẹ́ ilé yẹn dẹ̀ mọ̀ máa tuntun sí nítorí gbogbo ọjọ́ òní kàábà máa ń tuntun ilé yẹn mọ̀ máa tuntun àkọ́kọ́ kí lẹ lè sọ fún wa nípa Doyin Kúkọ̀ yìí kí lẹ mọ̀ nípa Doyin Kúkọ̀ yìí. Ah, ah, àti Doyin Kúkọ̀ is a nice woman which is tó jẹ́ pé ọmọ mi ó ṣiṣẹ́ pẹ̀lú wọn tí mo dey appreciate gbogbo effort wọn ṣe jẹ́sọ̀ tó jẹ́ pé bó ṣe wà tó náà fẹ́ kẹ́lòmíì tún yọ ó ń try láti help so many people in order to bring them náà náà mọ̀ pé this this life is not easy for someone but wọ́n léèyàn ò lè ga aláìjẹ́ kó bá rẹ́ni tẹ̀ mọ́ ṣùgbọ́n tó padà dẹ̀ súnmọ́ ó ń ṣe dáadáa ìtọ́lọ́run ọ níwọ̀n bàtà gbà rẹ̀ he try a lot of because pàtẹ́tì kọ̀ọ̀kan tí mò ń gbọ́n pa tóyìn púpọ̀ yìí tí ọmọ mi sọ fún mi nígbà tí mo débìlẹ̀ ni I was so happy wàhálà ìsúnmọ́bìlà ìsìnkú was so much impressed so I had to meet her discuss them to them congratulate wọn pé ẹ̀mí gùn àtàlàáfíà ló máa fi léyè léyè á tún ṣètò jù yẹn lọ. Ah, èèyàn dáadáa ni pé yorùbá mo ti ní rélì ní ọ̀rẹ́dì bọ́ bó ṣe pè mí ah, pé pé kúkọ yìí ah, èèyàn dáadáa ni o kò sí ní àwáyè fún ẹ ṣáá ni so òun náà ó máa ń bóni re yọ kára náà ṣe kí ni kára náà gbárùkù tì í. àti aláìdẹ aláìdẹ mọ́rùn-ún mi ṣe sọ̀rọ̀ aláṣẹ ní ńlá hòtẹ́ẹ̀lì ìlú ńlá hòtẹ́ẹ̀lì kúròdú lọ́jọ́ láyé nílá sí ìdìbò ìdí ẹ̀rù tó fẹ́ tó fẹ́. òun ló ní kí yín òun ní ẹsẹ̀ ẹ̀kọ́ àdúrà ó ti yẹ ṣogo. òwe yìí o òwe yìí o kò ní tábà wọn lọ́rọ̀ mi kù. ikú kọ́ iye pọ̀. alága iye bàyá yìí wà láàyè ìyàtà sí wọn ọlọ́run mú wọn yàtọ̀ sí wọn níṣojú ìlẹ́sẹ̀ lórí kan lé sí ilé níṣojú ẹ̀ẹ́dẹ́gbọ̀n ó kọ́ lé sí ilé ọ̀hún níṣojú ẹ̀ẹ́dẹ́gbọ̀n àìdẹ́rẹ́ ṣì dì nígbà tí mo tẹ̀ tí ń gbọ́ ṣaṣẹ́ mo pé ah, alájà wà ń bí àwọn ọmọ alájà lélẹ̀ asàlámù aleykum. salaam wa rahmatulahi wa barakatu. ẹ̀rín yẹn náà. <laughs> a fi àsìkò yìí kí o gbọ́ èèyàn èèyàn wa pátá àjọṣe wa ò ní bàjẹ́ ilé tá a bá doyin púpọ̀ yìí ṣì ọlọ́run kó bá a fàlùbáríkà sí ọlọ́run kó ṣe níbẹ̀rẹ̀ rẹ̀ gbogbo àwọn tó dẹ̀ gbárùkù tì náà àwọn nígboro la wà ọlọ́run kò fìrè kárí gbogbo pátá látọ̀rí àwọn ní tíátà gbogbo pátápátá ọlọ́run máa fìrè kúnre àmọ́ pé most of them ti ṣe dáadáa ọlọ́run kò fìrè kúnre ni àwọn náà la múnú dùn àwọn náà múnú wa dùn inú tiwọn náà dẹ̀ ní bàjẹ́ wọn ò dẹ̀ ní ràárẹ̀ èyí tó sì kì láàrin wọn ọlọ́wọ́n bá gbé dìde ọlọ́wọ́n àwọn lánàbí Muhammad sallallahu alaihi ọlọ́wọ́n bá gbé dìde ọlọ́wọ́n àwọn lánàbí Ayuba nígbà tó sì kì títí tó sọ fọlọ́run pé ó tó gẹ́ ọlọ́run fún lálàáfíà ọlọ́run bá fún Kẹ́mi Àfọlábí lálàáfíà ó máa fà rẹ lólé ayé ẹ kúkọ̀ yìí náà tó dẹ̀ ń ṣe léyìí náà ìdùnnú àtàrí ni kò fi gbé bẹ̀ pẹ̀lú gbogbo àwọn ilé gbogbo àwọn máníjẹ nínú wọn jọ máa dùn síra wọn àsìkò tó kọ́lé kó mọ̀ sí dáadáa lọ́lọ́ máa fi kàn gbà kan lọ́wọ́ ẹ̀ lọ́lọ́ máa fi kàn gbà kan lọ́wọ́ ẹ̀ àwa tá a dẹ̀ bá wá náà Ọlọ́run kò fi re kúnre fún gbogbo wa kamara rẹ̀ ọláwà láúlá aláfùwásá ìlàbìlàyà ilẹ̀ azim. mo ti mọ̀ wọ́n sìn láti lé twenty years. twenty years kí nǹkan lẹ wá lè sọ fún mi nípa Doyin Kúkọ̀ yìí àwọn ìwà wo lẹ rí lára wọn tó máa ń jẹ́ nǹkan òwúrí fún yín àǹtí Doyin jẹ́ èèyàn dáadáa gidi kan èèyàn tó ní ìfẹ́ ọmọlàkejì ẹ̀ ni èèyàn tó ń kó èèyàn mọ́ra for the fact pé wọ́n jẹ́ celebrity ẹ̀ kí yàrá kan kí ó jẹ́ yàrá kan ni ó wà ẹ̀yin twenty ẹ̀ lè jọ sùn síbẹ̀ kódà tí lóyún jíjàn sọ pé ó lè wọlé fún èèyàn lórí bẹ́ẹ̀dì ẹ̀ ń pé ẹ ṣáà sùn ṣé ká sùn ká jí ni kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu nílé Adédoyin Kúkọ̀ yìí kò rí bí nǹkan kan wàláì èèyàn tó ń pé tí ò bá ti ní tó ní lọ́kàn pé òun máa ṣe fún ẹ̀dá ni mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ara rẹ̀ lọ́ọ́ máa fi lo ilé wọn yìí àní gbé òkun ọwá sí síbí báyìí àti ọmọ àti ẹbí àti ará àní fojú sunkún kankan ara wa ní agbára ọlọ́run eléyìí sọkọ ìkíchìn ló máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi tó máa kọ́ lọ́lọ́lá ọ̀làwà lákùúwátá ilábílẹ̀ aliyu lazim. mọ́mì ní ṣókí ẹ sọ̀rọ̀ fún wa nípa ọmọ yín. ọjọ́ ọmọ tó jẹ́ akíkanjú ọmọ tó ń ṣiṣẹ́ tó ń ṣe déédéé kò dẹ̀ ń rojú kò kì í ṣọ̀lẹ láti kékeré ẹ̀ ló ti wà hard working. ìwọ tó bá ti ní bouncer ò dáa tó lóò like bouncer bouncer ò dáa ń pa tí ò ní ìdí láìsí báńsà gbogbo àwọn tó fẹ́ wọlé bíbá ẹlẹ́ẹ̀kan báwo lẹ ṣe fẹ́ bá báwo lọ ṣe fẹ́ ṣe ọkọ̀ máa wọlé wá máa dá. máa wọlé in fact àwọn èèyàn tó ń wọlé gan-an ti rí pé no tí ò bá sí wá bíbá ẹ̀. ìṣúná lè gbogbo ẹ̀ ó dúró ó dúró. we are familiar with everybody. tó bá kọ́kọ́ rí fìrì gbọ́n yín náà wá òkè àkí ah, ló ṣẹlẹ̀. kò sí fìrì gbọ̀ngàn kan bì kan ọlọ́run ló ń bá wa ṣe. ìgbà wo lẹ ti mọ wọ́n ṣe díẹ̀ ó ti pẹ́ gan over ten years now. over ten years àwọn nǹkan wo lẹ rò pé ó jẹ́ kí Doyin Kúkọ̀ ìtayọ nínú iṣẹ́ tó ń ṣe. Um, wọ́n jẹ́yàn tó jẹ́ pé um, wọ́n máa ń bá wọ́n máa ń bá àwọn èèyàn ṣe and she she's very friendly and she's a nice person to me so and she's she's friendly ṣá. very very friendly. ẹ ṣàdúrà fún. Um, ilé tí wọ́n ń sílẹ̀ ní agbára Ọlọ́run wọn ò ní gbé òkú wọn jáde níbẹ̀ àlàáfíà ló máa fi gbé bẹ̀ àtàwọn àtọmọ wọn á tún kọ́ lọ lágbára ọlọ́run. mo gbà á ládùúrà pé ọlọ́run á bùkún wọn jù báyìí lọ ilé tuntun á tura. ẹ dúpẹ́ ẹ rí àánú gbà ẹ dúpẹ́ ẹ rí àánú gbà torí kìí ṣe gbogbo ènìyàn ló àánú gbà torí kìí ṣe gbogbo ènìyàn lórí àánú gbà. love you i appreciate everything you do god bless you keep it up man. ẹ̀mí yìí lè máa fi pẹ́nu ẹ̀ nínú àlàáfíà àti ìlera tó péye. kí ló ń ró lọ lọ́kàn yín kí lè fi lọ́wọ́lọ́wọ́ báyìí. ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ọpẹ́ mi ò ní nǹkan méjì láti sọ mi ò mọ nǹkan tí màá sọ ọpẹ́ ṣàní ọpẹ́ ọpẹ́ ọpẹ́. díkè ẹ wá jẹ́ ká wò ó kí gan-an ni ó mú yín máa lọ nílé ayé tẹ wà àwọn nǹkan wo lẹ máa ń rò tẹ máa ń fi hùwà ṣe tẹ máa ń rò níwà tó jẹ́ kẹ́ wà bẹ́ ṣe wà lẹ́nu. ìbẹ̀rù ọlọ́run ẹ̀kọ́ dáadáa ìpìlẹ̀ tó nípọn orísun tó dáa kò jù bẹ́ẹ̀ lọ. ó yẹ wá sọ fún wa nǹkan mẹ́ta tí èèyàn lè ṣe láti fi ṣàṣeyọrí ilé ayé yìí. kéèyàn bẹ̀rù ọlọ́run kéèyàn láforítì kéèyàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. ẹ̀mí ìrẹ̀lẹ̀ yóò dẹ̀ ṣe pàtàkì gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ yín bì látàárọ̀ mo máa kidnap yín lọ lé wa àwọn nǹkan tí mò ń gbọ́ orí mi dẹ̀ ń dìde orí mi wú díkè kí gan ló gbé yín dé sàtẹ̀wá yìí so easy láti di ẹni tó ń di onílé lórí kí ló gbé yín sẹ́tàtẹ̀wá yìí tó yẹ pé àwọn èèyàn wá ń tó yẹ wá bá yín sílé lẹ́nu. orí Ọlọ́run àánú Ọlọ́run ìdùnnú ọlọ́run bẹ́ẹ̀ lọ. ta ni mí owó wo ni mo ní ipò wo ni mo ní ìjẹ́ nǹkan kan. ọlọ́run ìmọ̀ràn fún gbogbo àwọn obìnrin tó ń wò wá táwọn náà fẹ́ di onílé yín pàápàá jùlọ àwọn èèyàn tó bá rí tóbìnrin ṣoríire láyé tàwa yìí oríṣiríṣi ìsọkúsọ ló máa sọ wọ́n lé ní kíní kan ló ṣẹlẹ̀ dẹ̀ ń pakọ̀ ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó ń wò yìí tí wọ́n fẹ́ di onílé lórí bí Doyin Kúkọ̀ yìí. ká níbẹ̀rẹ̀ Ọlọ́run ká tẹpá mọ́ṣẹ́ ká dẹ̀ ní ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá ṣayẹyẹ ọjọ́ ni. gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mi ò lè dárúkọ yín tán ta ni mí ẹ pọ́n mi lé ẹ wá yẹ mi sí ẹ wá dúró tì mí àánú ọlọ́run ní fi gbogbo yín sílẹ̀ ilé àtọ̀nà tẹ́ fi sílẹ̀ ayọ̀ ìdùnnú máa bá ẹ ní ṣàṣetì ẹ ní dààmú inú gbogbo yín á máa dùn gbogbo wa báyìí àjọ máa ṣe rere báyìí tó tún ju eléyìí lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo wa báyìí ìdùnnú ayọ̀ kò ní wọ́n nílé oníkálùkù wa. oṣù kẹjọ rẹ o oṣù kẹjọ rẹ o oyin mọ ọmọ oṣù kẹjọ rẹ o. gbogbo ìtẹ̀mílẹ̀ yín náà ti rí bí ayẹyẹ ètò ìṣílẹ̀ Joy Kúkọ̀ yìí bó ṣe lọ ó dùn ó lárin kí lẹ fẹ́ jẹ́ bíbá yìí gan tẹ́rì ẹ̀yin náà ti rí báyìí ká ṣe lọ ilé funfun lẹ́lẹ́ni ọ̀dà funfun ni wọ́n kù tẹ́ bá wọlé tẹ́ bá rí gbogbo ẹ̀ ti rí àti mú yín tọ̀ bí ilé doyin kúkọ ìṣẹ̀yìn mo wá gbọ́ ládùúrà wípé gbogbo ẹ̀yin náà tẹ̀ ń wojú olúwa fún ilé tuntun àtẹ̀mí náà <laughs> ọlọ́run máa ṣe fún gbogbo wa. ẹ wo ẹ jẹ́ kí n máa lọlé ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ Àyìnkẹ́ Kújọrẹ lórúkọ tèmi ọmọ bíbí ni Wonder Dayo Kújọrẹ ẹ lè tẹ̀lé mi lórí IG àti Àyìnkẹ́ Dayo Kújọrẹ lórí Facebook ẹ like page mi Àyìnkẹ́ Dayo Kújọrẹ iná ni ká tún fi ayọ̀ àti ire pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ ẹ má yí kúrò lórí Orísun.